يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulilah thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun eléyìí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run àlékún àgbéga amúbánisẹ́ fúnlé ẹ̀kọ́ náà àti gbogbo àwọn òbí àti gbogbo àwọn tó tún kúnṣe ọlọ́run ọba yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore àtúndé ní ìjírá fourteen thirty eight rọ̀mọ̀dọ́nì eléyìí ẹ máa tún gbóhùn wa ní ìkànnì yìí ní àsìkò tí ẹ máa ń gbọ́ ohùn wa abẹ ọlọ́run ọba tó fi sọ rẹ̀ sọ wa láti rọ̀mọ̀dọ́n fourteen thirty seven tí a bẹ̀ pé kọjá káre fourteen thirty eight tó sì fi sọ rẹ̀ sọ wa náà a dúpẹ́ fún ọlọ́run ọba o abẹ ọlọ́run àwẹ̀ rọ̀mọ̀dọ́n wa ọlọ́run kò gbà á ọlọ́ọ̀lá haúlá wàlá kù wátá ilá bíi láìláìlá yìí lọ́dún àwọn akẹ́kọ̀ọ́ wa àwọn náà tún wà pẹ̀lú wa tájọ máa mú ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò wa a bẹ̀rẹ̀ ní ọdún yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àyọkà látinú alukoran eléyìí tí abdullateef kọ́sìm tí yóò ṣe fún wa bismillah. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فنية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. ọlọ́run bá ní san akẹ́kọ̀ọ́ náà ní ẹ̀san olóore kó o sì bá ní fún ní àlùbáríkà tí ó pọ̀ àti gbogbo àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan tiwa náà. ẹ jẹ́ ká tún gbọ́ àyọkà láti inú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam láti ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Zainab Sherifdeen bismillah. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسفدت الشياطين رواه البخاري ومسلم Translation Abu Hurairah, may Allah be pleased with him, narrated that Allah's messenger, peace be upon him, said, When Ramadan approaches, The, great, the gates of paradise are opened, the gates of hell are closed, and the devils are chained. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. One, The Hadith enumerates significance of Ramadan. Two, It reveals that gates of paradise are opened, while gates of hell are closed upon the commencement of Ramadan. Three, Devils are wicked demons are chained throughout Ramadan. Four. There is no month like Ramadan. Five, the month of Ramadan is full of blessings. Ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà ní ìtẹ̀síwájú nínú ètò wa gẹ́gẹ́ bí a ṣe máa ń mú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àkọlé wa ibi àyà alukoran eléyìí tí wọ́n kà fún wa yẹn àti àdíìsì yẹn ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ní fourteen thirty eight yìí kí a máa bá ní lọ gẹ́gẹ́ bí oṣù Ramadan gẹ́gẹ́ bí ó ṣe bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin aráalé gbogbo ẹ̀yin mùsùlùmí tí ẹ̀ ń gbọ́ ètò yìí nǹkan alákọ̀ọ́kọ́ ilé ìta fẹ́ ṣàlàyé ni pé ká mọ̀ wípé bí oṣù rọ̀mọ̀dọ́nà ṣe wọlé yìí ọ̀ranyàn ni fún wa láti gba ààwẹ̀ tá a bá ti sí nínú àwọn tọ́já sí pọ́lọ́run ọba àlékè ọlá ó yọ̀ǹda fún kí wọ́n má gba ààwẹ̀ nínú àyà eléyìí tí àfàwà Abdulateef Kọ́símù kà fún wa yẹn ní Suratul Baqara Quran chapter two láti verse one eighty three lọ sílẹ̀ si ọlọ́run jẹ́ kó yé wa pé òun ṣe ààwẹ̀ Ramadan lọ́ranyàn gẹ́gẹ́ bóun ṣe ti ṣe ààwẹ̀ lọ́ranyàn fún àwọn tó ṣíwájú wa ká lè jẹ́ ni tí yóò lékún ní ìbẹ̀rù ọlọ́run àṣẹ ọ̀ranyàn òun ni ààwẹ̀ Ramadan òun ló jẹ́ fún gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó ti bàlágà tó ní làákàyè táàárẹ̀ ò ṣe tí kò sí lórí ìrìn àjò tó bá sì jẹ́ obìnrin àwọn ìṣesí obìnrin tí máa ń fa kóbìnrin ọmọ gbáwẹ̀ irú ẹni yìí kò sí nínú irú àwọn àṣesí yìí ó jẹ́ ẹni tó wà ní ìmọ̀ra ọ̀ranyàn òun ni ká gba ààwẹ̀ yìí kódà ẹni tí ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà babaláyé tí kò bá ti gbà irú ẹni bẹ́ẹ̀ kèé máa ṣe mùsùlùmí òdodo níwájú ọlọ́run ọba àlekè ọlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi abdullahi ọmọ umar eléyìí tí wọ́n ti ń ṣàlàyé fún wa pé buniyal islam ala khamsin àṣé ìsìláàmù amọ́ lórí òpó márùn-ún ọ̀kan nínú òpó márùn-ún náà ni wípé ká máa gba ààwẹ̀ Ramadan eléyìí jẹ́ kókó alákọ̀ọ́kọ́ nínú kókó tá a sọ fún wa kókó ẹlẹ́ẹ̀kejì ààwẹ̀ tọ́lọ́run wá níwá ká gbà yìí kí ni hikma kí ni wisdom ọgbọ́n wo la fẹ́ rí dìmú ń bẹ́ẹ̀ ọlọ́run náà wá sọ pé la'allakum tattakun àṣekále lékún níbẹ̀rù ọlọ́run kí bẹ̀rù ọlọ́run ó lè tún lékún nù sẹ̀mí ayé wa òun ni tó bá wá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ lọ gbọ́ yé pé àwọn àǹfààní tó pọ̀ àwọn ọlá tó pọ̀ òun ní bẹ́nu àwẹ̀ Ramadan kìí ṣe pọ́lọ́ ń fẹ́ fìyà jẹ wá ọlọ́run ọ̀fẹ́ febi pa wá ńlọ́lọ́run ṣe sọ nínú ìsàlẹ̀ àwọn àyà tá à ń kà á lọ yẹn nípa wípé òun ọlọ́run ọba yùrídù bí kọ́mọ́lì yù sọ̀rọ̀ wàlá yùrídù bí kọ́mọ́lì ọ̀hún òun ọlọ́run ìrọ̀rùn lòun gbà fún yín oore ìkẹ́ ìgẹ̀ lòun gbà lérò fún yín pẹ̀lú ààwẹ̀ Ramadan kìí ṣe pé òun wá ìnira fún yín bó o láṣẹ wá mọ eléyìí àfi ká mọ díẹ̀ nínú àwọn oore àwọn ìkẹ́ eléyìí tó sarajọ tó wà nínú oṣù alápọ̀nlé oṣù Ramadan yìí kọ́lọ́n má jẹ́ káwọn àkẹ́nu òfin mi àti ẹrù alákọ̀ọ́kọ́ ká bẹ̀rẹ̀ látòrí àdìsí àfáàwá ibnu Hibban ọlọ́run kó bá ní yọ́nú sí wọn níbi tọ́já sí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní ọjọ́ kan ó gorí mímbàrí wọ́n ní lọ́ba ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta àwọn sàábé wa ń bí léèrè kí ló fa àmì yìí ọ̀kan nínú ìdí mẹ́ta tọ́jẹ́ kò jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam tọ́jẹ́ kò ṣe àmì náà ni wípé àṣẹ ẹnìkan tí ààwẹ̀ Ramadan tọba balaye tí ọ̀wà àríyọ̀nú ọlọ́run kò rí kí ọlọ́run ọba ọba àlékè ọlá nínú rẹ̀ àṣerú ẹni yẹn rèé kíbínú ọlọ́run ọba àlékè ọlá kọ́ máa bá irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ ajẹ́ kan nínú irú àwọn èèyàn báyìí ẹ jẹ́ àtún máa tẹ̀síwájú àdìfì eléyìí tí àáfàá wa àbúrè rà táwọn náà gbà wá fún wa anábì wa sallallahu alaihi wasallam wọ́n ń jẹ́ kó yé wa àwọn oore àwọn àkẹ́ tí ò sí nínú oṣù míì àfosù rọmọdọ́nà nìkan anábì ní ìdájá àrọmọdọ́n tóṣù rọmọdọ́nà bá ti lè wọlé gẹ́lẹ́ tí wọ́n rí oṣù tá a ti rí pa àti wà nínú rọmọdọ́n àwọn oore oríṣiríṣi operations òun ní máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ó ṣí àwọn ẹ̀lẹ́kùn àlùjànnà wọ́n ó ṣí wọn sílẹ̀ bákan náà àwọn ẹ̀lẹ́kùn ilé iná wọ́n wà á tì wọ́n ìyẹn nìkan tó wá kọ́ èṣù àti àwọn àlìjànù ó ń bẹnu rìwáyà míì àwọn àlìjànù tí wọ́n jẹ́ aláyànkókò ònàkí tí wọ́n máa ń ṣì ọmọ ádámà lọ́nà tí wọ́n máa ń jẹ́ kéèyàn ó sì ṣe ọlọ́run nìkan gbé wọn dè wọ́n wà á dé wọn wọ́n wà nú gbèkùn eléyìí máa ń ṣẹlẹ̀ nínú oṣù rọ̀mọ́dọ́nà nìkan kọ́lọ́n kó já tiẹ̀ ṣe níbẹ̀ bákan náà ẹ á tún lọ ọmọ nínú àwọn àǹfààní tó pọ̀ eléyìí tó ń bẹ́nu rọ̀mọ́dọ́nà náà ni wípé láàdá tí ń bẹ́nu àwẹ̀ ẹnìkankan ò lè sọ gẹ́gẹ́ bí eléyìí ṣe wà nínú hadithi eléyìí tó jẹ́ hadithi kudusi tí ànábì wa sallallahu alaihi wasallam tó ní ọlọ́run ọba ń jẹ́ kó yé wa pé àsọ́ùmù lí wàhánà àjìzì ìbí ẹ̀ẹ́rí àwẹ̀ èmi ọlọ́run náà ni mo ní èmi nìkan mo sì lè sọ iye ẹ̀san tí ẹni tó bá gbààwẹ̀ ó gbà èmi nìkan ni mo lè sọ iye ẹ̀san rẹ̀ ara ọlá tí ń bẹ fáwẹ̀ náà ni wípé ẹ̀rí àwẹ̀ yìí júnà ni ìdáàbòbò òun ló máa ń jẹ́ bákan náà ó tún bẹ nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam àṣé ẹni tó gbààwẹ̀ látara ìjẹun òórùn tí ń jáde lẹ́nu rẹ̀ ó lóore ó lọ́dọ̀ ọlọ́run atiyabu inda Allahi yawmal qiyamah min rihil miski ó lóore ju òórùn pàfúùmù lọ́fíńdà kan tí máa ń jẹ́ lọ́fíńdà alimiski lọ níbi tó òórùn rẹ̀ dáadé bákan náà ẹni tó bá tún wáá gbààwẹ̀ ìdùnnú méjì ní bẹ fún farahatan ìdùnnú méjì ni alákọ̀ọ́kọ́ tó bá fẹ́ sínú ìdùnnú ń bẹ fún tó bá tún pàdé ọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yóò tún jẹ́ ẹni tí yóò ma dunnú ká ṣe àkíyèsí eléyìí náà bákan náà nínú àwọn oore tó pọ̀ àwọn oore ńláńlá tó ń bẹ nínú oṣù òru láìlátùlù kọ́dìr tọ́lọ́ ń lò lóore ju ẹgbẹ̀rún oṣù lọ kò sí nínú oṣù míì bí kò ṣe inú oṣù rọ̀mọ̀dọ́nà yìí òun náà ni ó wà bákan náà ààwẹ̀ yóò tún sípẹ̀ fáwọn tí máa ń gbà á tó bá di ọjọ́ ìgbéǹde alkiyama ààwẹ̀ wà nínú tí ó lọ sípẹ̀ lọ́dọ̀ ọlọ́run bó ṣe wà nínú àdìfì àfàwà abdullahi ọmọ amúrú ọmọ as kọlọmba ni wọn sí bàbá àtọmọ tánàbí ní tó di jọ́ ìgbéǹde alkiyama asiyamu alukur'an yeshfa'anil abdi méjèèjì àti kùránì àtàwẹ̀ wọn ó sì pẹ̀ fún ọmọnìyàn tó bá dijọ́ ọ̀gbìndì alkiyama àwẹ̀ ọmọ sọ pé wọ́n ọlọ́run ọba manatu tọ̀ àmọ̀ wà ṣáháwà èmi ni ìjọ jẹun èmi ni ìjọ lè súnmọ́ obìnrin tó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ìwọ ọlọ́run gbàpẹ̀ mi ní ara rẹ̀ ní ìparí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí àṣẹ àwẹ̀ wa kọjá àìjẹun àìmumi nìkan tá a bá ti ń gbààwẹ̀ gbogbo oríkèéríkèé ara wa ni ẹjọ́ gbààwẹ̀ bá a ṣe jẹun tá a mumi tá a lè súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ wa ojú wa ẹ má jẹ́ àfi wòwò kú o ẹnu wa kọ́mọ̀ sọ ìsọkúsọ ẹsẹ̀ wa kọ́mọ̀ rírìkúrin ẹ̀ wá já gbélé látọ̀dọ̀ àáfàá wa Jábírù ọmọ Abdullah kọ́lọ̀ ń kóbá níyọnu sí i ó ní sẹ́ẹ̀ rí o ìdásúmtà àṣetọ́ ọba ti lè gbà àwẹ̀ fálíyẹ̀sùm sámúrúkà yáa jẹ́ kí etí rẹ náà kọ́ gbà àwẹ̀ wàbásọ́rúkà ojú ríran rẹ náà jẹ́ gbà àwẹ̀ mọ́wọ́ ìwòkuwò wàlìsánú kàánìl kẹ́bíbì ẹnu rẹ náà jẹ́ kó gbààwẹ̀ kó má máa parọ́ wàlìmáhárìm àtàwọn nǹkan èèwọ̀ míì kẹnu rẹ ọmọ sọ̀rọ̀ ẹ̀yìn kó má máa ṣépè kó má máa búyàn bákan náà wádà adalijar má fi sùtá kan aládùúgbò rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí sàbí alálùbáríkà yìí tí ó sọ ẹ̀yin mùsùlùmí akírawa kú oríire ẹ jẹ́ ká gbìyànjú ká gba àwẹ̀ rọ̀mọ́dọ́nà náà gẹ́gẹ́ bí òfin àti bó ṣe tọ́ ká tún wá gbìyànjú ká mọ̀ wípé oṣù yìí oṣù tọ́lọ́run fẹ́ fọ̀wá mọ́ nínú ẹ̀ṣẹ̀ ni wọ́n ní àáfàá wa umaru ọmọ khatob kọ́lọ̀ ń kó bá ní yọnu sí tí rọmọdọ́nà bá dé yóò ní marhaban bímutọ̀ hírínà mínà dùnú ìrẹ́ rọmọdọ́nà akẹ́ o oṣù tí wọ́n fọ̀wá mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ káwa náà yá aṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ṣẹ̀ wa ò fi jẹ́ àforíjìn níwájú ọlọ́run ọba àlekè ilé ẹ̀kọ́ tó so nígbòwé ètò ìnílé ẹ̀kọ́ mufleon high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ní ìlú ìbàdàn wọ́n ní kásáré kéde àwọn nǹkan yìí fún wa alákọ̀ọ́kọ́ anu ramadan lecture wa tá a máa ń ṣe lọ́dọọdún tọdún yìí náà yóò wáyé ní saturday june three two thousand and seventeen lecture wa ní ìjọ́nà ní ustaz wa abdulrahman muhammadul awwal tí àkórí ìbánisọ̀rọ̀ ọmọ jẹ́ ojúṣe òbí àti ilé ẹ̀kọ́ mùsùlùmí nínú àti rẹ ọmọ àti tún àwùjọ ṣe ká gbìyànjú ká wá gbogbo wa ni a pè bákan náà ilé ẹ̀kọ́ yìí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ètò ìkọ́ àwọn àgbàlagbà lẹ́kọ̀ọ́ kùránì láàrin oṣù mẹ́fà àwọn tó bá ti pọ́mọ ọdún mẹ́wàá àti jù bẹ́ẹ̀ lọ sókè ilé ẹ̀kọ́ yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ monday july three two thousand and seventeen wáyé yóò máa wáyé ní monday to thursday ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tí kálukú ó sì wáá gba fọ́ọ̀mù ní ilé ẹ̀kọ́ wa eléyìí náà kásàkéèsì ẹ̀ bákan náà admission lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ yìí tí a bá fẹ́ mú àwọn ọmọ wa wá entrance exam alákọ̀ọ́kọ́ yóò wáyé ní ọjọ́ sátidé july one abẹ́ ọlọ́run ọba àlékè ọlá kọ́lọ́n kó mọ ṣàlékún dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa àti gbogbo àwa tí à ń gbọ́ wa náà ibí ni a dúró èmi ni ọmọ ìyá unis islam rasheed hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.